ó yẹ ká fi èsì tí ó jẹ́ káwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta tá a kà fúnra wa ń pilẹ̀ kó lè máa dúró alikọwaama alikọwaama Ọlọ́run lọba tí máa pàṣẹ tẹnìkan gbọ́dọ̀ yẹ lọ́wọ́ ẹ wò sẹrí ìtumọ̀ ashhadu ilaha illallah wa anna muhammadan rasul ààrẹ náà ni pé yín gbọ́rọ̀ sọ́lọ́run àtànẹbì lẹ́nu o kéèyàn ọmọ kan rò pé ashadu an la ilaha illallah orin lásán bọ́ba ti wá gbọ́ bẹ́ẹ̀ mọ̀ para ọ̀rọ̀ tó gbọ́dọ̀ gbọ́ sọ́dọ̀ ńlẹ́nu kọ́dà báwọn míì ń kọrin míì òun ni pé ọkọ ló lórí fámìlì àrùjálù ọ̀wà múna alẹ́ nìsa ẹ dákun gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin tí mo ti rí ewé ẹ̀yin tẹ́ wàrú lẹ́kítọ̀ báyìí alihamudulilayi ẹ̀yin ti gbọ́ yé àmẹ́ làwọn ọ̀rẹ́ tí rúri wọlé tí ẹni bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí ìtumọ̀ mùsùlùmí ni pé gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ó sì gbọ́rọ̀ sá nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu ẹ ní rí bìkan tọkàn náà àwọn ìyàwó anẹ́bi ti dóńdó pé ọlẹ́tọ̀ jẹ èmi náà ní tèmi ni torí náà nínú tí a gbọ́dọ̀ fi èsì tí òfin ní jẹ́ kílẹ̀ ọmọ dàrú òun ni kíkà mọ̀ pé nínú ilé yìí ẹnìkan lórí wa fi so lórí òun náà lẹni ọba jẹ ọkọ ìsìwájú lórí ọkọ bálùkùránì ti wí kọ wá múna alẹ nìsa bìmá fọgbọlọlọhùn bá àgọhùn alábàgbìn wá bìmá ànfàkùnmí àmúwádì Ọlọ́run wa pé kọkùnrin náà dóńdó pé ní wọn ti lé mi lọgá ìtumọ̀ ọ̀gá ní Islam ojúṣe ìtumọ̀ ọ̀gá ojúṣe òun àkùrá ní bíbí kún pé wá bìmá ànfàkùnmí àmúwádì bẹ́yẹn bá wá jẹ́ kó òun ni ọ̀gá òun ló lórí mọ̀lẹ́bí ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo níná lílo mọ̀lẹ́bí ọ̀run ẹ̀ lọ́wọ́ o ara tuma àyà kan náà lọ́lọ́run ti sọ méjèèjì o torí bẹ́ẹ̀ lómi wọn bá sábòsí ọ wá ké ìbẹ̀rẹ̀ àyà ìgbé ar-rijalu qawwamuna 'ala an-nisa ẹ̀yin yàwé ẹ̀ máa wí fún wọn pé wọ́n láyà yìí gùn jù báwọn lọ <laughs> òdodo ni àyà kẹrẹ́ nípa ẹja àrìjálù kọ̀wá wọn ẹ̀ka délẹ̀ olúwa ní túmọ̀ kọ̀wá mọ̀ ẹni kóbìnrin ó gbà pé a bọ́rọ̀ bá di ìfàǹfà ẹnìkan ní ó gbọ́dọ̀ olórí mọ̀lẹ́bí òun lọ́kọ the same time ọ̀rùn ọkọ náà ní gbogbo níná lílo jíjẹ mímu mọ̀lẹ́bí ń bẹ Aya yìí sọ àyà Al-Qur'an yìí sọ méjèèjì òun ni gbogbo ọkùnrin tóun náà bá dóńdó pé ṣé wàá tẹ́ra yìí ni ẹbí mo ti ra kínní ẹbí wọn náà ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ máa jáde lẹ́nu ọkùnrin mùsùlùmí akọ́dà bí ọba wa ní kọ́ọ̀sì àti bẹ̀yàwó rẹ̀ pé ìlú oníràn mi lọ́wọ́ ń pa sọfíìsì àwọn ọmọ yìí obìnrin dáadáa náà dáhùn o báwọn ìyàwó àwọn sọ̀hábà ti rí nu o ẹjọra yìí létí ìyá ńlá wa Khadija radiyallahu anha àtàfẹ́ kẹ́ ẹ jọ ni ìyá ńlá wa Khadija bò lọ́jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam kó tó fi ànábì sẹ́yìn mọ́ bó ti jẹ́ bó lọ́jẹ́ sí ànábì ọ̀gá ànábì ni ọlọ́gbà ànábì ṣiṣẹ́ sallallahu alaihi wasallam àmọ́ Khadija practicalize ti ń jẹ́ kọ̀ wá mọ̀ tó yé wa sẹ́ríjọ́ta ànábì ti dọ́kọ rẹ̀ kọ́dà àdíjọ́ ọ̀rẹ́ kọ̀ọ̀rán nẹ́bí léjírí pé ibà wà láwọn fún irú oṣù tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam gbogbo ntí Khadija ní ó sì ti gbà fáfá nẹ́bù àmọ́ àmọ́ sallallahu alaihi wasallam ẹ yìí náà rí bẹ́ẹ̀ bàdíjà ti lálùbáríkà ọlọ́wọ́n jẹ́ iná lálùbáríkà ẹ asọ́tàwọ́ ọkùnrin o ojúṣe ni o torúkọ gbọdọ̀ yé wa bẹ́ẹ̀ gbogbo ntí obìnrin ọ̀bá ní kọ́dà bóbìnrin lówó jọkọ rẹ̀ lọ kí ni ọ jẹ nǹkan tí wọn jẹ tí wọn mú tí wọn nà tí wọn lò nù lé ọrùn ta ló wà ọrùn ọkọ ni o òun ni ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam táǹpé ní abdullahi bin mas'ud abdullahi bin mas'ud radiyallahu anhu ìyàwó rẹ̀ nílọ́wọ́ jùlọ ìyàwó rẹ̀ lówó ju abdullahi lọ àmọ́ síbẹ̀ náà abdullahi ní sojú sí i gbogbo ntí ó yẹ kéèyàn ó ṣe ńlé àánú wá sí ìyàwó ìyàwó yìí wá lọ bá nàbì sallallahu alaihi wasallam nínú hadithi tó lẹ́sẹ̀ lẹ kọdẹ ma wò bẹyìn náà bá ṣe bẹ́ẹ̀ bẹ ẹjọ ẹjọ zainabu yìí taara zainabu ló kọ ìyàwó nínú masọọdi ntọfẹ lọ bí anabi kọ wá fẹ́ ká anabi ọdáhùn ma torípò ó ẹ bí ìgbà téèyàn fẹ́ ṣe nǹkan kí o sì fẹ́ kọ hàn kó ń lòún tún ntọfẹ ṣe náà ni pé ọfẹ lọ bí anabi pé mo lówó mo fẹ́ yọ zaka àwọn tí ń lọ gbé zaka fún ta ọkọ mi náà bí wọn lòun náà <laughs> àmọ́ kò fẹ́ ṣe lọ́hùn pé ah, sọ́tìlẹ̀tọ̀ máa tún lè wá yọ zaka mi ń sì gbé lé ọkọ mi lọ àyìn ah, lọ bí anabi náà sọlọlọ sọlọ ńgbọ wa débẹ̀ ọwọ alẹ kí wọn lọ wí fún anabi pé ẹnìkan obìnrin kan ó wá béèrè ìbéèrè báyìí anabi sọlọ sọlọ wa ni a obìnrin náà ló kọ yín ó ní wọn wípé anabi gbé Zainab bójú wa nù àdìsí wọn lọ ńgbà wọn wípé anabi náà ayu zayani ayu aza a ọ̀kan èwo nù àwọn Zainabu ayu azayani ńgbà wọn lọ sẹsẹ ẹwọ bíi tí ó dé kó tó wá pé Zainabu imra'atu ibn Mas'ud òun Zainabu ìyàwó ibn Mas'ud kí ló ń wá béèrè kí ló ń wá béèrè pé òun lówó òun sì fẹ́ yọ zaka tóun lè yọ zaka yìí fún ọkọ òun ànábì níbẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀rọ àmì bíi bá a ṣe kó nílọ́wọ́jọ kọ́ rẹ̀ lọ sẹ́mi pé ó ti yẹ kó clear sí wa ọkọ wa ń kó ẹni tí ó gba zaka ìyàwó ń bẹ nípò ẹni jẹ́ ọyọ zaka àmọ́ Ibn Mas'ud wá jókòó lérí yìí ń pè ní ìwọ́de ọmọ ẹgbọ́ gbogbo bùkátà o obìnrin rere ni ó wàá wò pé àgbègbè ràn yín lọ́wọ́ kọ́lá bí wò ní zaka tó yọ obìnrin rere ó wàá pe ọkọ rẹ̀ pé àmúrí gbogbo wàhálà tẹ̀sí inú owó léwé àwọn ọmọ yìí nínú owó lé kíwà àwọn ọmọ yìí nínú owó ṣọ́ọ̀kù yín tẹ̀ tí ìrìbó pé ẹgbẹ́lẹ́ yìí náà bẹ́ẹ̀ bá rí ẹ padà máa fún mi kọ́lá bí ó padà fún kò ní dùn obìnrin rere nù àmọ́ kọkùnrin náà kọ́kọ́ mọ kíni ọmọ ojúṣe kọlọ́nkọ́mọ́sá kọjọ́ ọ̀rọ̀rùn fẹ́kìnní kejì wa o nínú tí máa da mọ̀lẹ́bí rú anabi sì kìlọ̀ rẹ̀ pé mi rẹ̀ sallallahu alaihi wasallam òun ni kéèyàn máa tó àṣírí kọ́kọ́ máa tó àṣírí ìyàwó kíyàwó máa tó tọkọ anabi ní inna min inna min sharri nnasi manzilatan yawm al-qiyamah anabi nù àwọn tí ipò wọn ó burú jù níjọ́ àlìkìyàmà wájú Ọlọ́run inna min sharri nnasi manzilatan yawm al-qiyamah òun ni rajulun yufdi ila zawjatihi wa tufdi ilayhi thumma yufshi sirraha òun lẹni tí ìyàwó bá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ yá láàrin mi ọkọ mi láwàá tí ó wà dé ta lásẹ̀mbìlì tí ó wà dalẹ̀ ànábi ni wọ́n nínú àwọn tí ó burú jù ń kó láti kì í abànà wa. gbogbo ẹni tí ń lọ fi ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ta yín ní páàkì gbogbo ẹni tí ń lọ fọ̀rọ̀ ìyàwó rẹ̀ ta yín bí wọ́n ti ń ta káàdì. bẹ́ẹ̀sì hmm? ni wọ́n ń pè yàn ní. ẹ àsẹ̀mbìlì làwọn máa ń pè lọ yìí. <laughs> ẹ mọ̀ pé bẹ́ẹ̀sì níyà yìí gbogbo ẹni tí ń lọ fọ̀rọ̀ ìyàwó rẹ̀ ṣe fàájì bẹ́ẹ̀sì anábìlọ wa ní tí ó burú jù nípò lálìkì àmà ọlọ́mọdé wa yá sọmi gbogbo àwọn kan yìí àwọn ọmọ wo bí a kí lọ́wọ́ alẹ́ tó bá yín bẹ́ ó lé o ẹ wo bá nẹ́bì ti wí obìnrin ẹja gbọ́ nǹkan mi yìí láàrin ibẹ̀ wọn bá wa bá gbọ́ yí bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kárí nù ànẹ́bìnrin yóò fi dé ìlànà òjá ti yìí wọ́n tó fi dé ilé yóò firi láti ṣe kí ni láti sọ̀rọ̀ pé à ẹbí ẹbọ kọ̀ mi ní sọ fún kódò ó lè jọ́rọ̀ ọ̀fẹ́ kódò ó lè jọ́rọ̀ pé à ń ṣeré láàrin ara ẹni kódò ó lè jọ́rọ̀ àṣírí tí ò ní fẹ́ kẹ́nìkan mọ̀ kódò ó lè jẹ́ nǹkan kan tí ń dààmú rẹ̀ lárùn ya ẹbọ kọ̀ mi ní sọ fún gbogbo ìyàwó tí ó bá firi láti máa sọ tinú ẹ̀fọ́ kọ ẹ̀ kèrè ara azuwaja bọ́lọ̀ ti fi ajẹ́nu o téèyàn firi láti gbé a bí n bá tiẹ̀ lé gbogbo èèyàn sọ bí ìwọ kọ àti same time bẹ́ẹ̀ náà lórí fáwọn ọkùnrin náà <laughs> kí kilo dé kí ló kí ló dé ẹ tí ọkọ ìyàwó fi máa gbé nǹkan kan bọ̀ yóò tún <laughs> á gbé sínú oníbàgì dúdú wọn àgbẹ̀ ẹgbẹ́ ara ni wọ́n rẹ̀ àwọn ìyàwó rẹ̀ náà sùn kí ló dé tọkọ ìyàwó ní yàrá kan gbẹ́ni kì í wọbẹ̀ gbogbo ẹni ó ní irú yàrá bẹ́ẹ̀ ìsẹ̀mọ́lẹ́yìn ànábì o sallallahu alaihi wasallam gbáà àwọn alájí nìkan wọn máa àwọn nìkan wọn máa wọ ẹ akẹ́ kèérí bẹ́ẹ̀ ni àwọn ìyàwó tàbí sọ àṣọlá àwọn èèyàn lè máa wá bí wọ́n pé bò ní máa jẹun bò ní máa sùn kò sí tí wọ́n lè bí wọ́n òun ni wọ́n fi wá bìyà ńlá wa Aisha rọ̀bí ọlọ́wà àgbẹ̀ ròyìn wa nẹ́bì fún wa ẹgbẹ́ kí la Aisha wí káànà olùkòwò àlùkò sẹ́ màkúránì ìwà nẹ́bì nù sọlọ́lọ́ ìgbésí ayé tèmi àtiwọ́n ń gbénu lọ́pọ̀lọpọ̀ fámìlì bí wọn bá wa bí èmi ò bú ẹ̀yìn ya wa o ọkùnrin mi náà bá rẹ̀ débẹ̀ o bí ọlọ́pàá bá wa wádìí pé wọ́n mú ọkọ ní police station wípé wọ́n wá investigate wọ́n wá wọ́n wá wọ́n wá bí ẹni wà bí kankan ìyàwó gan ni ọkọ pé ah èmi ò máa rí wọn o <laughs> wọ́n máa pẹ́ wọn tó déédéé bẹ́ẹ̀ ó sì lè ṣe pé kọ̀mọ̀rin ẹ̀ lóòótọ́ ó ní yàrá kan tí mọ pé ònìkan náà ní wọbẹ̀ gbọ́dọ̀ ọmọ rẹ̀ kọ́ gbọ́dọ̀ sí ní lẹ́nu ọ̀nà bẹ̀ ẹ wá ní kí ìyàwó yọ ọmọ tètè kọ́mọ yìí tètè jẹ́wọ́ pé ẹ dákun o gbogbo tẹ bá ní wọ́n ṣe wọ́n lè ṣe o. ń fi yà lọ bí gbogbo eléyìí ni pé àwùjọ ìbáṣepọ̀ lọ́kọláya bọ́lọ́wọ́ àtànẹ́bì ti fẹ́ kórí òun ló lànẹ́bì júwe bá mi fi yà yóò lè gbogbo tí ń bẹ nú ẹ gbogbo bóun ti rí ọ̀pọ̀lọpọ̀ lè sọ iye tí ń gbà ní sálárì fún ìyàwó rẹ̀ àfa ẹ̀ torúkọ mọ̀ pé ní aládàáwò níyàwó yìí bọ́ba ti mọ iye tí ń gbà ní sèǹtàgbára rẹ̀ ọ̀ká yóò mọ̀ gbé nípa lọ́wọ́ hmm? yóò ti dé gbé iye báyìí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ dákun ọlà lẹbi ní sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ lè firi láàrin ọkọ àtìyàwó àmọ́ kí nǹkan yóò tó ṣẹlẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ òun ni ọ wà ń bẹ o asakanu alimawadda arahma torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà làwa náà ń gbọ́ lẹ́yìn náà ń gbọ́ làwa náà ń rí bàbá ní kóbìnrin obìnrin nu hàn ọkọ rẹ̀ kó sọ gbogbo ń jí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà àǹfààní ní ó rí sí pé kókó wa kókó wa ló kù bọ́ba yìí pé níbi mọ̀sùnúdì ń sọ fún ìyàwó rẹ̀ pé kó wa kó wa ẹ dákun sí yọ yọ àyè zakaka lè lépo yọ lọ́mọ ibi àtẹ́bí pé ṣe kó fún ìtàn wí nù bàbá bẹ̀rẹ̀ wí kaba ẹ̀rẹ̀ wí àmọ́ èyí tó burú jù tá a fi yà lọ gbogbo bíi ni pé ọ̀rọ̀ lọ́kọ gbogbo ẹni ọkùnrin ni obìnrin ni tí wọ́n á dé ta ti ń lọ dáadẹ́ ànábì nínú ẹ̀ tó burú jù nípò níwájú ọlọ́run láti kì í amẹ́ kọ́nà kọ́mọ́sà sọ èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ o. ẹ̀rí nínú ìtọ́yẹ káfíèsí kọ́mọ́bà máa fa marital discord a padà síbi tí a wílẹ̀ kan pé ǹjẹ́ ti ń jẹ́ lọ́kọláya ni pé yájọ́ máa díje yájọ́ máa díje àbí ká máa kúnra ẹni ní ọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ìdúró pé ń gba ẹ̀tọ́ mi ń gba ẹ̀tọ́ mi ń gba ẹ̀tọ́ mi ní gbogbo lébi dàrú ọkọ dondo pé òsètò kódà yóò ní wọn wí wọn àti pé obìnrin gbọ́dọ̀ máa ṣe báyìí ìyàwó náà gbọ́ pé wọ́n lẹ́yìn náà gbọ́dọ̀ máa ṣe báyìí. sẹ́rí ti ń jẹ́ hayatu zawjiya kọ́nà bá nẹ́bí náà ti gbé sallallahu alayhi wa sallam òun ni kéèyàn orí kókó òun ò rí ká lè máa ṣe kíni ká lè máa ṣe àmójúkú fúnra ẹni gbogbo ọjọ́ tí ọkọ àbíyàwó bá ti dóńdó pé wọ́n lẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi àfi kí n gbà á èyí wọn ò lè mú inú ilé tó baba dondo pé ṣòkúkú ẹ̀tọ́ ẹ̀tọ́ àmọ́ ká lè máa ní kíni ká lè máa ní àmójúkó nítorí yẹn wọ́n ṣe nǹkan mẹ́wàá fún yẹn tí wọ́n ṣe mẹ́jọ kéèyàn náà lè alukurani ti kọ́ wa ẹ wáyà tí mo kà lẹ́ẹ̀kan illa an ya'funa aw ya'fu alladhi biyadihi uqdatu nikah wa an ta'fu aqrabu wa an ta'fu aqrabu littaqwa nínú àyà mi wa in tubna lakum an shay'in minhu nafsan fakuluhu hani'an mari'a pé kódà máa rí sàdáàkì obìnrin tó jẹ́ tọ́ rẹ̀ bọ́bá yọ̀ǹda fọ́kọ rẹ̀ ń bẹ́ẹ̀ olùwádìí kọkùnrin náà jẹ́ No? ní dáadáa kò kọ́ láìfi nítorí náà ara ń tí ọyẹ ká fi èsì tí yóò di marital discord lu kù àbí kí ọ tẹ́yẹ́yẹ́ pẹ̀lú ògùn ọlọ́run òní kíkọ́ kọláyà ọmọ lè mójú kúò ní ntọ́ba ṣe mójú kúò lẹ́tọ̀ọ́ ara wọn ká mọ̀mọ́ dóńdó pé àbí kí n gbà kó kún àbí kí n gbẹ̀tọ́ mi kó pé nínú ohun tá a gbọ́dọ̀ fi èsì òun ni pé èèyàn máa gbégbé sí ayé láàrin lọ́kọ-láya gbígbà tá à ń sọ́ra wa lọ́wọ́ tá à ń sọ́ra wa lẹ́sẹ̀ ntí sì máa ń fa eléyìí kọ̀tà yọ pé a máa gbàgbé àkí kọ̀ọ̀kan òun ni pé obìnrin ńjọ́ tí wọ́n ti bí ìgbésí ayé kan ní ń gbé ibì kan ni wọ́n ti bí ọ̀nà kan làwọn máa gbà ṣe nǹkan tiwọn nílé wọn ọkùnrin náà bóyá background mi lòun ti wá ọ̀tọ̀ ní báwọn ti jẹun ọ̀tọ̀ ní bí mọ́tótó ti mọ bí wọ́n ti mọ ní ọ̀dọ̀ tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́rí kéèyàn wá máa rò pé ní ntó ti gbé láti bóyá ọdún ogún ọdún lóbìnrin dé tó dọ́dọ̀ ọkọ rẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ kọ́ wa rò pé ní gbígbà téèyàn kàn téèyàn kàn yí nǹkan padà tí ń ṣe ń ṣe déédéé ètí wọ́n fẹ́ wọn náà ni wọ́n máa rí bẹ́ẹ̀ lọ èèyàn ń tara rẹ̀ ni. àfi kéèyàn mọ̀ pé ní àwọn nǹkan bẹ tó yẹ pé ní bóun ti bá sábà nù o lè má jẹ bẹ́ẹ̀ mi ṣe kí ni bẹ́ẹ̀ mi ti bá sábà lọ́dọ̀ tiwa nù. No ìyàwó náà lè máa gbé àwọn àròrí kan bọ̀ pé irú ọkọ tí mo fẹ́ fẹ́ báyìí mo fẹ́ kọ́ máa sọ̀rọ̀ kọ́dà ẹlòmíì n ti ń dájà lẹ̀ láàrin wọn ò ju pé bó ni ìyàwó òun pronounce àwọn ọ̀rọ̀ kan lọ nígbò lọ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ títí ń sọ bẹ́ẹ̀ tó fi dàgbà ní ọ̀wá di pé yíò ní òní lè faramọ́ èyí tó bá gbà tó ṣe ẹ̀ máa túnra yín ṣe díẹ̀díẹ̀ kọ́dà ẹlòmíì lè gbé bó eh, bí ṣe ń gbé gbèsè kan bí ṣe ń rìn bí ṣe ń jẹ́ irun rìn yìí láti gba àwọn ti bì gbogbo àwọn eléyìí náà ó kí a fi èsì kí mọ̀lẹ́bí wo lè bá a dùn kọ́lọ̀ kí ó jẹ́ ká máa ní mọ̀lẹ́bí tí ó dùn <laughs> ó ṣeun ẹ nínú àkíyèsí tí ó yẹ ká ṣàkíyèsí láti má jẹ́ kí gbọ́nmi sí omi òtún ọmọ ẹsẹ̀lẹ̀ láwùjọ èyí dájú èyí kọ ẹ̀yìn obìnrin ìyá wa ẹ̀gbọ́n àbúrò wa. ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ọmọ ríra rẹ̀ rí i pé òun ti ń dàgbà pé àwọn ọmọ làá ti ń bì í o ò sì fẹ́ kí baálé rẹ ọ fẹ́ ìyàwó mi kéke kò sì mọ irú tí ó rí lára rẹ ń jọ àkọ́kọ́ tó fi wú mà wá dà ọ máa jẹ́ kó rí ní ara rẹ mọ́ dada kun àwọn kankan bẹ tá a gbọ́dọ̀ tijú bàbá fẹ́ bára wa sọ̀rọ̀ o lódodo ọ̀rọ̀ ó nírú ìmúra kan tóbìnrin máa mú. bóyá ló wọ ọkọ rẹ̀ ńgbà tí tọ̀fẹ́ kódà a gbọ́dọ̀ bára wa sọ dodo ọ̀rọ̀ débẹ̀ ó ní irun kan tí máa di bóyá ló obìnrin ó ti rí rẹ̀ pé wọ́n bá ti bímọ méjì mẹ́ta kí ni àwọn tó máa àwọn gẹ́gẹ́ ọkùnrin mi ò péyàwó rẹ̀ gbé owó èmi rẹ̀ náà rìn lọ báyìí àwọn gbèrú ilé bẹ́ẹ̀ bá dàrú wọ́n lọ rẹ̀ dàrú o torí pé kò ní ẹ ajẹ́ pé nítorí tó wù òde orí mọ́ irú eléyìí náà ó kéèyàn ó fi èsì bàbá fẹ́ kí kí ọmọ wa kí èdè àìyedè kó dịkụ dínkù àbí sí rárá ara ẹ̀ ara rẹ̀. kọ́dà kó mójútó inú ilé tí wọ́n ń gbé kí ni máa fà á tó yẹ pé ẹlòmíì tí ó ti programu láìfò ẹ̀ débi pé àfijọ́ bá wọlé tí ó sùn yóò tó wálé pé látàárọ̀ tó bá ti jáde kọ́dà bọ́ bá wá close ibi iṣẹ́ náà ó prefer kọ́ lọ àwọn restaurant gẹ́gẹ́ bí bẹ́ẹ̀sì ẹ̀ wàláyé lomi wà fọ́ọ̀sì láti máa ṣe nìyí. nítorí pé ńgbọ bá délé ńgbà wọn ni wọn bá bì kan tó ṣe ìwìn kíni ni wọn bá wọn aṣọ àwọn ọmọ kan tí wọn bọ lẹjìgì kò sí kò tí ó wù bẹ́ẹ̀ ẹ bóun náà lọlé bóyá lọlé ọ̀rẹ́ rẹ̀ gbogbo e ń tí gbogbo ẹ ń má ńgbà wọn bá kìlọ̀ fóbìnrin mi bí wàhálà àwọn o àyè àwọn ọmọ ọ̀tọ̀ àyè kéèyàn ọmọ wa torí pé ní à ah, ń ṣe wàhálà lórí àwọn ọmọ ń tọ́jú oúnjẹ ń ṣe kínní kọ́mọ mójútó ntí ọmọ wu ọkọ rẹ̀ ẹ wo nítorí ẹ̀ ní ṣẹ̀ríà ìsìlámù ṣe gbé kalẹ̀ pé bí ọkùnrin bíjà bá dé láàrin lọ́kọ láya tí wọ́n bá kọra wọn ṣẹ̀ríà gbé kalẹ̀ pé àyè kọ́yàwó lónìí kábí ọjà lè lọ́la kó lo fátìrà kan tá ń pè ní kíni àlẹ́ àìdá kó lo àìdá èyí waiting period kó ṣe bí haibọ̀ mẹ́ta lẹ́yìn tọkọ rẹ̀ ti kọ́ o ẹ wá rí táwọn àfọ oníṣẹ́rí ọmọ wa pé irú ẹ̀sọ́ tí ọmọ ṣe tẹ́lẹ̀ kó tó di pé ọkọ ni mo yọ̀ǹda rẹ kọ́ wa múra sí i láàrẹ̀ ẹ̀ dà bọ́yọ́ náà lè pé kí ìfẹ́ rẹ̀ ọ́ padà sí ẹ̀mí ọkọ rẹ̀ ẹ̀kọ́ wọn kọ́ wa ẹ dákun ẹ̀yin obìnrin ara ń tẹ́yìn náà mójútó nù bẹ́ẹ̀ bá ṣe léyìí ẹ̀ ẹ kò ní di ẹsẹsẹ máa lọ ṣe wàhálà kan gbé ìsàfẹ wọn fẹ mi náà ni bọba ti rí ti ń wù ọ ní ti ń wù lára lára tiẹ̀ náà ó ṣe é ṣe kọ́ mọ́ lọ fẹ́ ẹlòmíì kó o ti fẹ́ òun náà ẹ̀rí nínú tí ọyẹ ká fèsì tí máa fa èdè àìyedè láwùjọ ní mọ̀lẹ́bí láàrin lọ́kọláya ìmọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ńgbà míì kò ṣe pé atọkọ àtìyàwó bákan náà lè sin wọn ma bóyá ẹ̀sìn gbé ẹ̀ta sikafu ẹ̀kẹta sikafu mẹ́rí ẹ̀sìn sọmẹ́dàgbọ̀n kí ọkọ náà ó sì kọ́ wagbada kọ́ gẹ̀fìlà pé à ń lọ gbọ́ wáàsí lónìí ẹ̀ ọba sì tún di lọ́la náà bóyá pé bí olórin ẹ̀sìn àbólórin ẹ̀sìn ni àjọ tún lọ bẹ̀ bóyá bí wọ́n ti ríra wọn nù. No ọlọ́run máa wá ṣe ń gbà míì ẹ̀ máa kó ṣe pé ìyàwó ni wọ́n ń dàgbà sókè níbi ẹ̀sìn àbọ̀kọ náà ń dàgbà sókè níbi ẹ̀sìn ṣe rí wọ ìyàwó tó ń dàgbà sókè níbi ẹ̀sìn tó o bá máa mójútó bọ́kọ rẹ̀ náà ó sì máa múfù pẹ̀lú rẹ̀ àbí wọ ọkọ náà tó o máa mójútó bíyàwó náà bí máa ṣe bí gbogbo ntí ẹnìkíní ń sè wá ní kò ní nítumọ̀ mọ́ lójú ẹnìkejì torí náà arantɔ yẹ ká fi sínú o gbọ́dọ̀ ń bá sànú ọba ìkpọkọlọ lọ nǹkọ sànú tí ń gbàgbọ́ yé ẹsìn tí ń gbàgbọ́ yé ẹsìn sí tètè mọ ẹrí bá àwọn ọpọlọ mọ orí pọpọlọpọ ẹ dọwọ ayé àyè níṣẹ ló mú lọ́wọ́ àbí ó ti dànù o wọn náà lọ gbọ́n tí ń gbọ́ sẹrí bí yẹn bá ṣe àyè tọkàn ṣàyè bìkítà yìí ń pè ní èmi nìyí sàn èmi nìyí sàn yọ padà dé lẹ́bù tíyàwó rẹ̀ ò ní lè kọ̀ máàtì rẹ mọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn là ń wí ó sì lè ṣeéṣe ńgbà míì náà ọlọ́run máa ṣe pé ìgbéyàwó ni àgbóyè ẹ̀sìn yọ ọmọ bá làgbóyè ẹ̀sìn ọmọ bá yóò di kọ́ ọ rẹ̀ náà máàtì rẹ̀ mọ́ kọ̀ wá sí tí wọ́n máa ṣe ń lé kò ní nítumọ̀ mọ́ lójú ẹnì kejì pàtàkì dúró lẹ́ni tí àgbóyè ẹ̀sìn nínú tó yẹ ká mójútó náà òun ni tadakhulu al-usratayn ẹ dákun inú àwa tí àwa ń bí náà mọ́ra wọn tí ọjà gbàlagbà tí wọ́n ti lọ́mọ nílé ọkọ àbí tí ọmọ wọn náà ti gbé ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ní máa jẹ́ pé ńgbà míì mọ̀lẹ́bí òbí ọkọ àbóbi ìyàwó ìdásí tí ò yẹ kí wọ́n dá sí ní mọ̀lẹ́bí ọmọ wọn láàrin ọlọ́kọ láyà òun ní dẹ̀bi wú. ẹ̀jẹ̀ á mọ̀ pé nínú ṣẹ̀ríà ìsìláàmù bí a bá ti yọ̀ǹda obìnrin wípé a fi fún ọkọ òun ló kù kódà bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ kí ọmọ yín ó ṣe ẹjọ́ jẹ́ pé pẹ̀lú màsí pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ni. Pe, kọ́mọ̀jọ́ jẹ́ pé iná lẹ́ máa wá kọ́ sí ọkọ rẹ̀ pé ó yẹ kó báyìí ó yẹ kó báyìí at the same time ó lè wọ́ sọ́wọ́ àwa àwọn ìdílé ọkọ ńgbà míì náà pàtàkì jùlọ pàtàkì jùlọ ìyá ọkọ torí pé ìyá mi máa ń rí bí ìgbà tó ṣe pé ní ọmọbìnrin tó dé bí ìgbà tó fẹ́ já ọmọ àwọn gbà máwọn lọ́wọ́ a sì rọ ẹ̀yin obìnrin náà obìnrin lẹ́yìn náà kẹ́yìn náà fi rora yín wò lóòótọ́ ọmọdé yẹn ti ń tọ́ láti kéke tó fi wá dàgbà ọkàn wá dẹ̀ kan náà ẹlòmíì ọlọ́ọ̀ni ọ fẹ́ràn ya rẹ̀ bóyá kò lè ṣe ń jọ kan kọ́mọlọ kíá yìí ọwọ́ adi pé ọ̀sẹ̀ kan díẹ̀ díẹ̀ yín dídí ni ń dọ̀sẹ̀ méjì díẹ̀ díẹ̀ àti ẹ̀jẹ̀ fóònù láàrin ọ̀sẹ̀ méjì gan-an ó tẹ́wù ya yìí lọ́rùn káwọn obìnrin náà ká fi èsì nkọ́dà máa rán ọkọ rẹ náà létí pé a ẹ̀ tí ì dà wọn màmá lónìí a ẹ̀ lọ́dọ̀ wọn kọ́dà ẹ̀ jẹ́ mi yan lọ lọ torí bí wọlé yọ ọba ṣẹlẹ̀ ó lè wá múyá yìí náà gbà á lọ́nà bòmíì láti rí wọ obìnrin yìí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀lẹ́bí lọ́kọláya ló ti dàrú ní títorí pé kèsì páàrin wọn gan ni òtò àmọ́ dàsí ti ń wá láàrin látọ̀dọ̀ òbí níbi ilé ìyàwó àbí látọ̀dọ̀ òbí níbi ilé ọkọ náà. nínú àwọn tó yẹ kí a tún mójútó òun ni tí apá kan náà àwọn onímọ̀ pè ní ìdáratun nizaa wípé bí èdè àìyedè kan bá ṣẹlẹ̀ láàrin mọ̀lẹ́bí láàrin ọkọ láàrin aya wọn lára ń tí àwọn ẹlẹ́kọ̀ọ́ kan ara ń táwọn rí pé í máa ń jẹ́ kí èdè àìyedè àbí àìgbọ́ra ẹni yé kọ́ máa dàgbà sókè sí i òun ni pé ṣé ntọ́sẹ̀lẹ̀ lónìí òun ni pé bóyá ọpẹ́ kó tó gbé oúnjẹ fún ọkọ lásìkò tó mọ̀ kó yẹ kó ń gbóúnjẹ fún un wọ́n ní bàbá yẹn ju èdè àìyedè tó ṣẹlẹ̀ ẹ sọra wa di tape recorder tá a máa wá kà pé bẹ́ẹ̀ náà ló ṣe ní bẹ́ẹ̀ náà ló ṣe ní ọ̀sẹ̀ tó lọ kọ́dẹ̀ lómi ọ̀ àmà katọ́dún kan yọ ọmọ katọ́dún méjì pé báyìí náà ló ṣe báyìí náà ló ṣe wọ́n ní ń tọ́ da jù ni pé bàbá rí iṣu kan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọ tìyàwó tá a bá yanjú rẹ̀ ẹ jẹ́ ọmọ lórí èyí tó ṣẹlẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ bá ti parí eléyìí ọjọ́ mi tó mi bá tó ṣẹlẹ̀ tó mi bá tó ṣẹlẹ̀ ẹ má rara yín létí tànà àbítọ̀sẹ̀ kan àbítọ̀sù kan àbítọ̀dún kan àbíjù bẹ́ẹ̀ lọ́mọ wọn ní bàbá mójútó eléyìí náà insha allah ta'ala yóò jẹ́ kí mọ̀lẹ́bí wa insha allah náà ó jẹ́ ọmọ tó ẹ̀rí nù ntí mo kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ìrírí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà òun ni pé ẹ jẹ́ kí lọ́kọláya ọmọ gbìyànjú tí e bá ṣe pé agbára yín ọ̀wá ká ti yanjú èdè àìyedè láàrin ara yín ẹ má jẹ́ ọmọ jáde sẹ́ríjọ́ tó bá ti di pé ní ń lọ sùn kọ́dà bọ́ àwọn òbí rẹ̀ èèyàn èèyàn ń fẹ́ ntí ó yẹ lójú ń fẹ́ lójú nìyẹn ẹjẹ a máa gbìyànjú kó ṣe pé ní gbogbo ẹ gẹ́gẹ́ bí òwe Yorùbá wọn ní àti ẹnu gan gbogbo ìgbà tí abẹ́lọ̀ kíjọ máa ṣẹlẹ̀ àmọ́ ńgbà tí èdè àìyedè kan bá ṣẹlẹ̀ ẹjẹ́ á gbìyànjú pé láàrin ara wa kótó di pé nìkan gbọ́yọ̀ máa dá sí i èyí tí ọba jẹ́ pé nìkan máa gbọ́yọ̀ máa dá sí kọjá tó tóbi tágbára àmọ́ gbogbo nǹkan kínkìnkín láàrin ara ẹni kọ́dọ̀ da ká má jẹ́ kí ẹ̀gbọ́n àbábúrò àbóbi à ń bè lé àti ẹ̀ máa wá pé ọ̀rẹ́ dá sí i nínú tí àwọn àǹfààní ká fèsì ní àwùjọ wa nìyẹn ẹ rí ọjọ́ ti lọ bọ́tú mo rò pé nu ìwọ̀nba ilé ìta mẹ́nu báyìí náà bọ́lọ̀ ń bá ní kí a lè mójútó yóò jẹ́ kí aya alukur'an kẹrìmù tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lónìí pé ọlọ́run ní òun fẹ́ kí lọ́kọláya ká jẹ́ azwaj ìyẹn ni pé ni tí ó máa ríra wọn bí ẹni tí ń gbé ní tó dínkù lára ẹnì kejì tá a ní máa wọra wa ń wò pé àjọ ń díje èmi ní ju ọ ni àbí wọn ni ó jù mí lọ àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta tó lù wá sí fi ṣèpìlẹ̀ létọ́ bá dùn èyí tí ọlọ́run pè ní asakanu alimawada warahma ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ ìfẹ́ àtàánú ara ẹni yọ wà lè jókòó sí àwùjọ lọ́kọ̀láyà wa náà ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ gbogbo ilé ìta wílò ní iná ọlọ́run yọ sáfàní fún wa gbogbo ilé tó ti tò ọlọ́mọdé ọ̀dà mú gbogbo àwọn tí ó kù díẹ̀ káàtó táwọn náà ń gbọ́ ń tà ń sọ yìí ẹ dákun ẹ já lo. Eh, àwọn níta mẹ́nuba yìí káwá fàdúrà sí kọ́lọ́kọ́mọ́sá àdá ìdùnnú àti fọkànbalẹ̀ àti fẹ́ kọ́lọ́kọ́dà padà síbi ẹnu ọ̀kan wa wasalaamu wasalaamu wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n lọ ṣaláìsí tí ọkọ rẹ̀ ò sì ṣe bí ìgbà tí ó ṣe tán láti jẹ́ kí wọ́n pín ogún ìyàwó òun àkọ́kọ́ ni pé bírọ̀ ọkùnrin yìí náà bá ń gbọ́ àbí bàbá rẹ̀ ni tí ó lọ jíṣẹ́ fún un òun ni pé kọ́ mọ òfin ọlọ́run ní ohun tó ṣẹlẹ̀ yìí nínú ohun tí Islam fi yàtọ̀ gédégédé sí gbogbo ẹ̀sìn òun ni pé gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan bá ní tó fi lọ jọ́lọ́ nípè tó fi kú ní di mọ́mẹ́ǹtì tó wọn ò sí láyé mọ́ ọlọ́run ti ní ó di tàwọn mẹ́rin bẹ́ẹ̀ni kaba wulẹ̀ wá kó lọ́wọ́ tí o fún ẹni tọ́lọ̀ ti ní ọ́dí tiẹ̀ ń gbèsè lónìí lọ́rùn bí ìgbà téèyàn ẹni tọ́jẹ́tọ̀ tẹnìkan torí pé ẹjẹ́ ká gbọ́ yé kọ̀ ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá pín ogún kó tó di tẹni tó ní ogún ṣẹ̀ríà Islam ni pé the moment tí ẹnìkan bá ti kú láyé o olúwa ti pín o ti fi rán anabi sọ̀rọ̀ sọ́làm ẹni ó ní àáfù nǹkan tó ẹni ó ní one quarter tó ní ní ẹni ó ní two third tó ní ní bẹ́ẹ̀ nìkan bá wá kó ilé yìí sọ́wọ́ tí ò jẹ́ kó dọ́dọ̀ ẹni tó ní ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ gbogbo ẹni tẹ́tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bẹ ní ọ̀rùn ẹ̀ ó sì wá pè ọkùnrin yìí àti gbogbo ẹni tó bá dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ọ́ lọ́rùn kó tètè san fẹ́ ni ó ní nígbà wo láyé torí pé àìsàn láyé kọ̀sájẹgbénú ìsìláàmù o ìwà san lálkìyàmà ó lé òun là nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ṣe júwe pé àtẹ̀dẹ̀rúnà manil muflis hmm. ń pè ǹjẹ́ mà àwọn kan tí wọn ò ní ní nǹkan lálkìyàmà al-muflis lẹni tó bankrupt pé kò ní nǹkan kan mọ́ anabi júwe anabi ní kọ́dọ̀ ẹlòmíì ọ̀ wáyà tí bi salatin wa siyamin wa zakat ó kírun ọgbà àwẹ̀ ọyọ zaka ọsẹ gbogbo ntẹ̀yàn ṣe ń dáadáa ọwọ́ adáli kìyàmà ntí arètí nírú rẹ̀ náà ní pé ah marhaba ọ̀nà àlìjẹ́nà ni àmọ́ wọ́n wá sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ pé ta ló ṣe ń jàmbá ta ló pé bá nẹ́bi ti wí nù wá akala mala hàdà ọjẹ́ owó lamẹ́yìn ọ̀yàn làkàṣe gbèjẹ níjọ́ náà bẹ́ẹ̀ yẹn bá wá ní ẹ wá gbowó yín mọ́wó jìnnà níbo lòun náà ti rí àmọ́lúwa lẹ́nìkan ní jẹ nìkan gbé ntí ó wàá ṣẹlẹ̀ ní pé fayukhadhu min salati wa min siyami wa min zakati wọ́n máa wá quantify irú ìlọ́lọ́gba ilé lójú irú owó ilé mélòó ló gbé ẹ wo ṣe déédéé nù ọ̀hún ẹ wo kí ló ṣe déédéé nù àwẹ̀ rẹ̀ ẹ̀yọ́ anabi sallallahu alaihi ni wọ́n wá yọ ìwọ̀n ẹlòmíì tán wọ́n yọ zakẹ́ lomii tán wọ́n yọ hajj lomii tán gbèsè ló kù lọ́rùn ẹ̀ yìí tí wọ́n wá gbẹ́ngbẹ́ di yọrùn àtàwẹ̀ tán tẹ́ máa lọ kò rí bẹ́ẹ̀ wọ́n tún wá wo àwọn ẹlòmíì tẹ́tọ́ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ẹ̀tọ́ wọn ń bẹ lọ́rùn ẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn bá ṣẹ̀ kí wọ́n máa yọ wọ́n máa fi fún un ẹ̀dá kun tíyẹn bá gbọ́ gbogbo eléyìí yóò ṣe jàmbá láyé téyìn wulẹ̀ máa wá kírun fẹ́ nìkan tí wọ́n máa bẹ́ nìkan gbà rẹ̀ tí wọ́n máa lọ ájì tí wọ́n padà jẹ́ tẹnìkan ọlọ́run kọ́ máa jọ ọ̀rọ̀ owó rí o torí náà arọ ọkùnrin àti obìnrin tó bá rí bẹ́ẹ̀ ntó nílẹ̀tọ̀ nínú ogún ìyàwó rẹ̀ ìmọ̀ akọ́jẹ́ one over four àbí one over eight ò ní jù bẹ́ẹ̀ lọ àṣẹ ọlọ́run ni bóòlù ó sì ní one over ò ní bí ìyàwó rẹ̀ ọ̀bá bímọ bóyàwó rẹ̀ bá ti bímọ ah sorry eh, one over two àbí one over four half of it ní tiẹ̀ bíyàwó rẹ̀ ọba sẹ́kẹ́ni bí ọba bímọ bọ́ba ìgbéyàwó rẹ̀ bímọ wà ń kọ́ta rẹ̀ ò ní jù bẹ́ẹ̀ lọ nínú tíyàwó ìfìsáyé àwọn tó ní yòókù àrọ̀ kí wọn tètè sànù rẹ kí wọn pín tó ń kálukú fún àánú rẹ wọn fẹ́ ṣe ọlọ́run bá ṣàlẹ̀ kí arákùnrin náà gbọ́ ọgbà bẹ́ẹ̀ ọlọ́run sàn án náà ǹjẹ́ obìnrin lè kọ oorun fún ọkọ rẹ̀ ní títorí bọ́kọ fẹ́ ṣe family planning ntí wọ́n ń pè ní family planning ọ̀nà méjì ló pín sí èyí tí sẹ̀rí àfaramọ́ ń bẹ ń bẹ èyí tí sẹ̀rí àlòdì sí ń bẹ ń bẹ èyí tí sẹ̀rí àfaramọ́ gẹ́gẹ́ bí hadithi tó wà lọ́dọ̀ anabi wa muhammad lọ́dọ̀ àwọn sọ̀hábì anabi tí wọ́n rìpọ́tù ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyé anabi wọn ni kunna nazilu wal qur'anu yanzilu. ìyẹn ni pé bẹ́yẹn bá ní ọ̀nà kan àbọ̀nà míì wípé abímọ ní lónìí a sì fẹ́ kí ọmọ yìí dàgbà díẹ̀ kótó tó di péyàwó ní oyún mi ní táwọn sọ̀hábí làwọn ń ṣe nù wọn là nẹ́bí sí gbọ́ ànẹ́bí sí mà Al-Kùránì sọ̀kalẹ̀ wọn kàn fún àwọn ń pa ẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá ṣe family planning tó bá yẹ pé ń tó túmọ̀ ní wípé àfọdún kan àfọdún méjì lẹ̀ àbíyàwó wà lẹ́nu ẹ̀kọ́ kan àbíbá kan àbírò àárẹ̀ kan ń ṣe tí ò lè máa lóyún ní ọdọọdún àbọ̀dún méjì méjì ògbó eléyìí kọ̀láìfì nínú sẹ̀ríà àmẹ́rí family planning pé ọmọ mélòó la fẹ́ bí méjì ni mẹ́ta ni mẹ́rin ni sẹ̀ríà islam fọwọ́ sí o kí mùsùlùmí náà ó sì má lọ́wọ́ sí i lórí eléyìí la wá dáhùn béèrè arábìnrin yìí bọ́bá ìpérù ran family planning tí àkọ́kọ́ ni kọ́kọ́ àtìyàwó gbọ́ra wọn yé lórí ẹ̀ kọ̀lá ìfinu sẹ̀ríà bọ́bá pé nítorí eléyìí ni obìnrin ibi ló ń fẹ́ máa pọ oorun fún ọkọ rẹ̀ kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ torí pé ní irú eléyìí kò sí tó burú nípa ìdájọ́ sẹ̀ríà àmẹ́rí bọ́bá jẹ́ pé ran family planning tí sẹ̀ríà lọ́wọ́ sí gbogbo ntí èèyàn bá ti fẹ́ ṣe tí ọ tíṣẹ̀ rí ọ lọ́wọ́ sí i bàbá rẹ nìkan tó ní mi ò ní bọ́ jẹ́ party to that ìyẹn ni pé mi ò ní bọ́ lọ́wọ́ sí ìrúfin ọlọ́run àbúrò obìnrin yìí bá ṣe bẹ́ẹ̀ ọ̀la yìí àmọ́ gbọ́dọ̀ béèrè kọ́ wádìí pé ǹjẹ́ ohun tí ọkọ òun ní káwọn ó ṣe yìí èyí tọ́lọ́hún tíṣẹ̀rí afaramẹ́ ni abẹ́lẹ́ yìí tíṣẹ̀rí ọ̀faramẹ́ ní títorí pé tí ọba sì di kan pàtàkì anabi sọlọ sọlọ ní gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ní ọ ní hájà sí bùkátà tọkọtìyàwó láàrin wọn tí obìnrin yìí wá kọ̀ fún irú obìnrin bẹ́ẹ̀ ohun tó bá sùn tí èyí àwọn aláìkọ ọmọ ẹsẹ fi dandan lè ní o ọlọpàá wa mẹ náà. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni kò tí ìyá ọkọ àti bàbá ọkọ wà sí ìyàwó ìyá ọkọ rẹ̀ àti bàbá ọkọ rẹ̀ náà ni àwa mọ kí ló béèrè yìí tọgbà lérò bọ́bá yìí pé tọgbà lérò ni pé ǹjẹ́ wọ́n lè máa làlẹ́ àwọn lọ́wọ́ wípé báyìí ni ẹgbẹ́ gbèsè ayé àti sọ́mọ ọ̀rọ̀ ńgbà tá à ń ṣe wá sí bí ọkọ àtìyàwó bí wọ́n bá ti wà láàrin ara wọn kí ọ bàbá ọkọ ìyá ọkọ kí wọ́n máa máa gba tí wọ́n máa dá sí láàrin wọn ṣẹ̀rí ò fún wọn ní ọtọ́rìtì pé ẹ̀yin lẹ́ẹ̀ máa wá dàbí wọn lọ́kọ́ dẹ̀ lómi ọmọ sọ́nsọ pé iye ọmọ bá ìwé ìta wílẹ̀ kan o bóyá bàbá ọkọ àbí ọkọ ni ọmọ pín pé ọgbọ́dọ̀ bí ju méjì lọ wọn lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ eléyìí o bọ́ba ìpínlẹ̀ yìí ni arábìnrin gbàdúró àmọ́ gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan kí obìnrin ó bọ̀wọ̀ fún ya ọkọ ẹ̀ kó bọ̀wọ̀ fún bàbá ọkọ rẹ̀ kọ́mẹ́jẹ kọ́kọ́ òun ó sórí bú látàrí ara tòun pẹ̀lú ntí ọmọ níwá sí bàbá àtìyá rẹ̀ obìnrin ó fi sí gbogbo ìtọ́jú ọmọ rẹ̀ sẹlẹbẹsì àbí rahabaniya ìbéèrè ìdáhùn ní kúkúrú ni pé la rahabaniya tàfi islam kò sí sẹlẹbẹsì nínú islam o ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn ó pé fada àbí mọ́dá pé ẹ̀sìn kan la sìn débẹ̀ pé àwọn ò ní níyàwó àbẹ́sìn kan la sìn débẹ̀ pé èmi ọkàn máa sin lọ́hùn ní èmi lọ́pọ̀ àná àwọn kan wá wí lójú ayé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ntàwọn náà sì wí tó sún wọn débẹ̀ wọn làwọn fẹ́ fi súnmọ́ lọ́hùn ni àbí torí pé ntàdíìsì náà wí ni pé àwọn mẹ́ta kan wá wọ́n wá gbé àwọn ìyàwó anabiwa Muhammad sallallahu alayhi sallam pé ẹ sọ fún wa bó la nẹ́bí ama ẹ̀sìn rẹ̀ ti ń sìn níta bó bá délé iye náfìlà mélòó ní yàn irú bó ní máa sùn irú bó ní máa dìde àwọn ìyàwó ànẹ́bí wọn kó wọn rò fún wọn fàkà ànàwọn ta kọ́ lù hà àwọn wá wọn wò ga ṣé bó ti máa náà lò <laughs> ẹnu bá ànẹ́bí ti máa ṣe mọ́nu ẹ mọ̀ bí ṣètò ọ̀nà ọba wọ̀nyàn lọ bíbí díà àwọn náà wọ́n ń béèrè àwọn náà wọ́n ń dáhùn ẹsẹ̀ kan náà wọ́n ti ń dára wọn lóògbé ànábì ọ̀gbọ́dọ̀ ọ̀mọ́rin bẹ́ẹ̀ pàkọ́dùkú fi ọ̀rọ̀ àdáwó máa ta kọ́ńdà àmì láǹbì yìí wọ́n máa ta àkà ọlọ́run ti forí jẹ́ ànábì ànábì onídìí àti. gẹ́gẹ́ bí hadithi tá n kà fúnra wa lọ́wọ́ àwọn arákùnrin yìí àwọn wá wo wo pé a ah, bá nẹ́bí bá ń ṣe mọ báyìí lẹ́ni ọlọ́run ti forí jẹ́ àtẹ̀sẹ̀ rẹ̀ tọ́sájú àtẹ̀tọ́ gbẹ̀yìn àkọ́lá ìfi báwa bá ṣe bú lọ ẹnìkan wá dìde náà amẹ́tẹ̀ẹ̀ta ó ní èmi ò la àtàzáwájú ànìsà inú tèmi ó ṣe tí mo fẹ́ fi jọ ọlọ́run lójú tí n fi súnmọ́ ọlọ́run òun ni pé mi ò ní fẹ́yàwó torí màá fẹ́yàwó tún dí mi lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ẹnìkejì náà wí mí òun ló ń wò ní sùnmọ́ ẹnìkẹta náà ló ń wò ní jẹun ní ọ̀sán mọ́ gbogbo ìgbà ló wọ́n máa fi gbáwẹ̀ sẹ́mi kí bá a bá fojú tọ́mọ nìyẹn wò á rí i pé nǹkan dáadáa ni kéèyàn kó wọn máa gbogbo gbàgbà wẹ̀ ọlọ́run sì fi àwẹ̀ kéèyàn kó wọn máa gbogbo òru òun ò ní sùnmọ́ ọlọ́run sì fi àmọ́ yẹn lóru àmọ́ gbogbo ẹ̀ lànà bí kọ́ kó fi mẹ́ni lóhùn lóhùn ní fẹ́ ìyàwó kọ́dà nàbí wa pé àwọn èèyàn jọ pé kí ló dé máa bá lóhùn náà sí yàgòló nà kádà wà kádà èyí ṣe tí mo gbọ́ táwọn kan nù yín wí báyìí èmi mo bẹ̀rù ọlọ́run jù nù yín síbẹ̀síbẹ̀ náà asumu wa uftir wa akumu wa anam wa atazawaju anisa bẹ́ẹ̀ bá gbààwẹ̀ èyí tún jẹun bẹ́ẹ̀ bá kírun lóru onígbà tí ń sùn mo sì fẹ́ yàwó àwọn ìyàwó mi lẹ́rìí wa man ragiba an sunnati falaysa minni ẹni ó bá ní bèbè tí ń ṣe yìí kò gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi lòun ó ṣe kò sí nù ìjọ torí náà ọ̀rọ̀ àní fẹ́yàwó nítorí pẹ́sìn báwa débẹ̀ àbá àní lọ́kọ kò sí nù ìsìláàmù tọ́lọ̀ fìràn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀ẹ́. Eh, aha wọn ní obìnrin tí àjọ sọ ń bẹ pé wọn fẹ́ra wọn pẹ̀lú ọkùnrin kò wá rí seriousness lọ́dọ̀ ọkùnrin yìí ìyẹn ni gbọ́dọ̀ bí ìgbà tọ́jọ́ pé ọkùnrin yìí ń tàn ìmọ̀ràn tá a fún obìnrin yìí ni pé kó tètè wá ọkọ tiẹ̀ tí ò ní tàn eh, torí pé ní eh, ara ń ta sọ náà nìyẹn nínú lẹ́kṣọ̀ wa yìí ó ṣeé ṣe kó ṣe pé ìfẹ́ rẹ̀ ò sí lọ́kàn ọkùnrin bí ó bá sì di pé ìpìlẹ̀ tí wọ́n ìpìlẹ̀ ìgbésí ayé lọ́kọláya ni pé ọwọ́ra rẹ̀ síhun lọ́rùn ni àbí bó wọn ti máa wí bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá lò lọ títí gbogbo ìgbà tí wọ́n bá jọ gbé bó bá ti ṣe pé ní ó fura pé ní òun lòun nífẹ̀ẹ́ rẹ̀ bí ọkọ bàríra ti nífẹ̀ẹ́ bàríra tí bàríra sì kórira ọkọ rẹ̀ kó tètè bẹ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe ọ̀pọ̀ tòun fóun tí ó nífẹ̀ẹ́ òun tóun ní ó nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ń bẹ nù àwọn àsìbáàbù sábàbí tí máa jẹ́ kí ìpìlẹ̀ lọ́kàn láyà kó tó. wọ́n ní ká ń pa abu ti ń lo omo irú abu yìí sì lè kó ń gbọ́ yé pé alukurani ní wàá bẹ̀rẹ̀ ìbò mọ́nà anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni ọlọ́run fi alukur'an karim rán anabi lẹni ọkọ kí waduribu hunna ìwà ń bẹ ń gbèsè ayé anẹkọọlẹ gbèsè ayé anabi sọlá sọlá ń gbé anabi ò síwọ́ lu ìyàwó rẹ̀ kari torí kí abu ọmọ irú bóun ó ti gbọ́ alukur'an karim yé o anabi la kọ́kọ́ yẹ ni ọkọ gba alukurani ye nbẹnu alukurani a diɲɛ amakoto di ko de bɛɛ o nebi ọgbọdọ de bọlọn bi abasẹ wa ni ẹ bẹ bá olugbo tafsiru aya yìí ìtumọ̀ ọkọ olùyàwó rẹ̀ kéésà wà má lùyàn lu bí ìgbà tí a ń lu ẹrú ìyẹn ni pé bí ìgbà tí kọ́ra fi etí etí à ń sọ pé ẹbí wọn lè ń bá rí ìtumọ̀ rẹ̀ nù o àmọ́ kéèyàn wá sọ yóò di ọtọ́rìtì pé kọ́dà ẹlòmíì olóhùn ní blala lé pé blala rẹ̀ ń bẹ ní <laughs> ẹwí fún ẹ náà nẹ́bí ò ní ru blala bẹ́ẹ̀ o Abubakar ọ̀rá ru blala bẹ́ẹ̀ sílé o àwọn tá a sì dá nǹkọ́ sínú àwọn tá a gbọ́dọ̀ gbọ́nu o ẹ dákun kéèyàn ronú eléyìí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo bá anabi ti gbáyé tó anabi ò síwọ́ lu obìnrin kan rí gbogbo àwọn ìyàwó tá anabi fẹ́ èyí ń ní ọjọ́ sallallahu alayhi wa sallam. wọ́n ní ó mú un fún abu lówó bísínẹ́sì abu sì ń wọ́n sì ń gbà wọ́n sojúṣe wọn tọ́ abẹ́ lọ́n fún abu yìí. <laughs> ṣé lè mú ti ẹẹ a bẹlẹ ọnfọru abu yìí a ti fa gbẹrẹ lélẹ̀ ní gbèsè ayé anabuwa muhammadu sallallahu alaihi wa sallam asa gbẹrẹ nínú gbèsè ayé àwọn sọhábà ibn Mas'ud àtàwọn ẹlòmíì àníbòjìlè òkè ọmọ tó lọ́wọ́ wọn àwọn náà wọn máa sojú sí wọn kọ wá da kọlọ́wọ́ fún yẹn yàwó rí débi kóun ni ó tún máa fún ọkọ rẹ̀ lówó fi ṣe bísínẹ́sì bí arábìnrin ti wí pépé nínàkúnà ìmọ̀ wa gbó ìwọ gbó òun ni yóò tún máa wá kàn ní àbọ̀ ọbẹ̀ irú ọkùnrin báyìí kọ́dà kún kọ́ parada abẹ́lọ́n fún un àsìgbà nímọ̀ràn pé lẹ́yìn pé òṣojúṣe rẹ̀ ọlọ́run sì tún ní níyàwó rẹ̀ kọ́ má fi ibi su irú obìnrin bẹ́ẹ̀ irú tí ń ṣe yìí kò fi ju ẹnìkankan o nínú àwọn aṣáájú wa dáadáa látòrí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sàhábà àtàwọn tábìlì. Eh, ìyàwó eh, ìbéèrè eh, kí ni kíyàwó ṣe ìmọ̀ràn náà la fún yàwó torí pé ọkọ rẹ̀ ni kódó sì ṣeéṣe kó pé ní bàbá àwọn ọmọ rẹ̀ ni àkọ́kọ́ ni pé káyàn kò ní dandan obìnrin yìí ò ní dandan pé kó máa fọ́kọ rẹ̀ lówó o lówó business bọ́bá wa rí i pé ní bóun bá fún àfáà yìí lówó di ọ̀tún la mẹ́wàá kò síbi kankan tí tí ó já sí bóyá ó lè mú wa mọ lórí pé ẹnu owó tí ó mọ tí ó mọ tó yín ná lápẹjù ẹ má wulẹ̀ sí ẹ má wulẹ̀ sí bí àmọ́ ò ní advice gbóbìnrin tọ́lọ̀ ń ṣe lóbìnrin dáadáa yìí káwá pé má wulẹ̀ fún ọkọ rẹ ní nǹkan kan má àgbọ̀dọ̀ wí bẹ́ẹ̀ irú obìnrin yìí ọlọ́wọ́ san lẹ́sàn dáadáa irú tá à ń fẹ́ náà nù obìnrin ọwọ́ àpò onírànà lọ́wọ́ fọ́pọ̀ ẹ̀ àmọ́ èyí tọ́ bá wá rí gbẹ́mí wọn ò ní gbé e torí kọ̀ sẹ́ni tí wọ́n máa dùn máa kọ́ máa fẹ́ nìkan lówó kọ́ wọn máa wá lọ fi gbádùn àbí kọ́ máa nánàkúnà ẹ̀ bọ́ pé ẹnu ọgbà bá rí pé owó tí ó wúlò fún lọ́nà báyìí ó lè wáá jọ máa ní orí ìyọ̀n eléyìí ò tí a fún ọlọ́wọ́ sanlẹ̀ sàn eléyìí náà wá jọ béèrè tọkàn yìí wọn ní ilẹ̀ yorùbá yìí mi ò gbówó ẹ̀hún rí wọn lówó tí obìnrin bá owó tọkọ bá yá lọ́wọ́ ìyàwó rẹ̀ àyà àsan ni bẹ́ẹ̀ yóò bá wọnú tíra yorùbá ọ̀wọ́nú tíra islam o gbogbo ẹnu la fi wí o ọ̀wọ́nú tíra islam ntí ń jẹ́ islam ni pé lérò ìjáde nàṣíbùn mimma iktasab wàlí nìsa ìnàsíbọn nàsíbọn mẹmà mẹmà tẹsán ọkùnrin lówó tiẹ̀ obìnrin lówó tiẹ̀ bọkùnrin bí ẹnìkan bá fẹ́ bùn ẹnìkan lówó náà méjèèjì yàtọ̀ fẹ́ ìtọ́jẹ́ dandan ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kínní pẹ̀lú ìdùnnú ìyọnu sí ah, bí ọkọ bá wà wà ń pò pé yá lówó báyìí sẹ́rí bẹ́yìn ó ti jẹ́ ara àta ń gbèsè tí wọ́n fi ìrun àtàwẹ̀ rẹ̀ san lálìkìyàmọ̀ bí ọba san bọ́ba jẹ́ ìyàwó rẹ̀ náà lọ jẹ lówó bí ó ti rí náà nù o sẹ́rí ó ṣe yàtọ̀ láàrin gbèsè téèyàn jẹ ìyàwó àti gbèsè téèyàn jẹ ara àta àfi bí ìyàwó bá lóun kún lókun bí ìyàwó bá lóun yọ̀ǹda fọ́pọ̀ ńgbà wáyé adé ọ̀sán yìí kọ́mọ́tò wọn á lulọ àlìkìyàmọ̀ ọlọ́wọ́ sẹ́lẹ̀sẹ̀ dáadáa àmọ́ bóbìnrin yìí bá dóńdó pé wọ́n gba nǹkan bí orí gbà láyé yọ gba nǹkan ẹ̀ láti kìí àmọ́ o torí náà dàkún ẹ owó tí ọkọ bá jẹ́ ìyàwó rẹ ẹ àyà àsán ni kò sí ibi iṣẹ́ àti wí o ẹ wọ́n ní torí ọjọ́ ti lọ kí n lọ bí ìbéèrè aláwùsá àbí ẹnìkan náà ti kọ́ síbi ó sì dùn mọ́ mi pé ńlá ń fa ní àti sọ ní irú àwùjọ báyìí ẹ̀ẹ́ níbi tí mo lọ lóòótọ́ bọ́ba yìí pé mo mọ̀ bẹ́rù béèrè yọ wa ni n bá mú invitation wa àmọ́ yìí ń kọ́ ni excuse mi invitation tí ó tẹ̀mí lọ́wọ́ ni pé hijira lecture báwọn máa ṣe lecture ní ọdún hijira kódà kìí sì ṣe bẹ̀rẹ̀ ọdún ìjìra kọ̀rọ̀ pé parí uh, bí twenty nine muharram àbí twenty eight muharram ní déètì yẹn bọ̀ síbẹ̀ náà wàláhi làwìn mo gbóra ló kọ́ lọ́hùn òwú mi kì í lọ mo sì sọ fún wọn pé ní wa mo sì sọ bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ náà níwájú àwọn tí ó pè mí náà bọ̀tí nǹkan kan ló jẹ́ kí n lọ òní pé ńgbà tí mo ní a kíní yóò múrùjú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti kọ́ pé ṣé wọn ò ní máa gbé á ńgbà tí dọ́kítọ̀ alárúnà lọ bí ayẹyẹ yíra káwa náà máa ṣe yíra ká máa pàpéjọ mọ̀sọ́ bẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o àmọ́ kíní kan ni apart from pé yíra lecture ni wọ́n pè é wọ́n pè é ní ayẹyẹ fún mi mo wá ní ìní ìní wa wọ́n á sọ fún mi pé àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ tí àǹfààní mọ àǹfààní ọ wà láti sọ ọ sí ti àwọn àti spika kọ́dà wọ́n ní wọ́n nírètí ń jọ̀ ń pé gómìnà náà wà wọ́n ní ìdíwọ́ kan ní ọ̀padà jẹ́ kí àti gómìnà èkó àti gómìnà ọ̀ṣun àwọn méjèèjì ni wọ́n rò pé wọ́n wà ní kalẹ̀ ìjọ náà pé ńgbà tẹ́yìn bá wá ní ẹ̀ ní lọ àwọn eléyìí ó sì ní wá hálíkọ̀ yín ìlànà omi ìkìyàmẹ̀ ìlànà yasha Allah ṣé ọlọ́run ọ̀ràn yín sí wọn mẹ́nu na bọ́ba jẹ́ báwọn lóde wọn tí ó yé mi máa nù kéwù Allahu a'lam òun ni pé bàbá rí maslaha tí ọ ọ ọ nẹsẹsitéètì ká gbọ́rọ̀ ọlọ́run lọ́ọ̀dọ̀ ẹni tí ò ní wá bá wa ọ̀la ìfi ibi tí mo fi lọ́nu mo sì gbé eléyìí náà kọ́ra kí n tó bẹ̀rẹ̀ ẹnu wọn bá àtọ̀rọ̀ hijabu tẹ ni mo wí ara tó jẹ́ kí n lọ́nu wa já ṣiṣẹ́ ń bẹ̀ fẹ́mi náà kọ́lá láti jọ́ náà mo ti bẹ̀ lọ́n kọ́lọ́ forí jẹ́ mi náà ní tìtorí pé n parọ́ ni ń bẹ ní ìròrí mi pé ẹ bá ni bá house àti speaker <laughs> ní ń bọ̀ wá bá sọ ọ̀rọ̀ àmọ́ gbàgbọ́ débẹ̀ mo agbe gbogbo òlu wàláhi làzim kò sí ìhun lọ́kàn tèmi tí mo fi débẹ̀ àmọ́ kí ló dé tí mo fi wá òun ni mo ti sọ ni wallahu ta'ala àlẹ́ ìtún rìpíìtì ẹ̀ mo ti wí jọ́nà ẹ̀ ń pé ká máa ṣe jọ́ra ń bẹ nù lànà àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu alayhi wa sallam wa baraka ala nabiyina Muhammad wa ala o wa sahbihi. Thank you ọ̀dà náà ẹ̀ ń gbà tẹ lọ́jọ́ tí lọ ní. ok pé wọ́n ní ok especially eléyìí ọ̀dà àwọn ìwé wọ̀nyí ó ti dẹ́kun gbọ̀gbọ́yà pọ̀ kárí ìmọ̀ ìwé nípa illustrated fikiru fikiru tó júwe bọ́ọ̀lù àti ìṣẹ̀ ìbádà ní ọ̀nà rọrùn lédè òyìnbó àti alimẹ́mbà fẹ́gbẹ́ ní kótóbà tí màá mo lè máa ṣe fún odidi ọdún kan wọ́n á ní kó ní ó ṣe máa dẹ́kọ̀ wẹ́l àti fi ránṣẹ́ lọ́fẹ̀ẹ́ tí wọ́n pín lọ́fẹ̀ẹ́ but èkó èkó tóbi bóyá ní ọ̀jẹ́ kí bóyá kò dé sùúrù lérè ntọ́wá kún bẹ́ẹ̀ ni pé eléyìí tí wọ́n pín lọ́fẹ̀ẹ́ yẹn àwọn kan náà lọ sanwó rẹ̀ pé nítorí tọ́lọ́run ká fún àwọn èèyàn bọ̀ lẹ́yìn eléyìí wọn àwọn tó tẹ̀ wọ́n ń tà kìí ṣe mi o èmi wa èmi àtàwọn kan la ṣe bọ̀tà ká tẹ̀ àwọn tó lówó wọn tí wọ́n fi tẹ̀ àwọn fúnra wọn náà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ in thousands ni wọ́n pín lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ àmọ́ kọ́ra bí yẹn bá kó millions ìwé kó yìí sẹ́wọ̀n pé kò kò lè tó ìtọ́wá kù ní pé ní káwa náà gbìyànjú àwọn ibi tí wọ́n bá ti ń tà káwa náà mú owó kí a fi ra eléyìí ní owó but mo tún a tún ṣe gbìyànjú mi kára àwọn mi náà tí ó tún ra kọ́pìsì mi mo promise yín pé bí kọ́pìsì mi bá dé mọ́ṣáláṣí yìí yín ni mo wà lọ. ẹ ẹ wá lóbi yìí nígbà tí ẹ wá lóbi yìí náà ẹ ọ̀dà ẹ̀mí ó ẹ ṣètò bí kọ́pìsì kan ṣe tẹ̀ yín lọ ẹ má wàá dé kí mọ́ṣáláṣí yìí náà kẹ́ ẹ yọ ọ́ lẹ́gbẹ̀ẹ́ bọ̀tẹ́jẹ́ káwa náà gbìyànjú tí ó bá wúlò fún wa báyìí irú àwọn owó tá a fi ń ra aláyòrè ra pọ́ǹtì ra gẹ́gẹ́ nílẹ̀ ẹja mú ká fi ra ǹjẹ́ ọba mú àǹfààní wa bá wa lójú ọ̀nà ìtọ́lọ́hún wasallallahu wasallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi.